<laughs> ọ̀rọ̀ dojú ẹ̀ o aráàlú ń kérora ọ̀pọ̀ ń pariwo wípé awọ gàù ó lémi ò wọ gàù ń tèmi o àwọn èèyàn ń pariwo lórí wípé owó epo lọ sókè gógógógó láti one eighty four naira hmm, ó jọ̀ǹpù bá gbọ́ ó fò gẹ̀rẹ̀ ó fò hmm, di five hundred plus àwọn five eleven naira àwọn bòmíì five hundred àwọn bòmíì five forty ẹ wò ó àwọn aráàlú ń pariwo wípé gòbé ti dé o pọ̀rọ̀ dojú ẹ̀ ẹ gbọ́ èló lẹ́yìn repo lọ́dọ̀ tìyín mo tún ti gbé e dé o latest update gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe páwọn tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa àjì ẹ mọ̀ mọ̀ ní bó ṣe ń lọ epo ti gbówó lórí aráàlú ń kérora ẹ gbọ́ bó o ló ṣe rí lọ́dọ̀ tìyín bó ṣe lọ. ìròyìn kan èyí tó tẹ̀ wá lọ́wọ́ tiléeṣẹ́ NNPC ìyẹn iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ epo nílẹ̀ wa tí wọ́n fi síta ní kíákíá ní yàjóyàjó báyìí ó ní wípé wọ́n ní wípé deregulation ti bẹ̀rẹ̀ o lórí epo petrol wọ́n ní ní báyìí ní báyìí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún síta wípé sọ́bsidì ti lọ o pé torí ẹ̀ owó epo ó ti lọ sókè lálálá o aráàlú wa ń pariwo mọ́tò tò lọ rẹ́rẹ́rẹ́ nílé epo kódà àwọn bòmíì bẹ́ẹ̀ bá dé àwọn bòmíì láwọn ibì kan wọ́n ń five eleven naira àwọn bòmíì One ń five forty five naira oríṣiríṣi prices àá ló kún ta gbogbo aráàlú wa ń pariwo <laughs> ẹ wò ó wọ́n ní nígbà tẹ́lómi ó sọ wọ́n ní àwọn ti wọ gàù mo ní ẹ wọ́ gàù èwo ni wọ́ gàù ń bẹ̀ ṣe bọ́ ni wọ́n ní wọ́n yọ subsidy ni ẹ wo àwọn aráàlú wọ́n ń kérora o wípé eléyìí lágbára wípé iye tó kùn yìí pọ̀ iye tó kùn ó pọ̀ kò mọ̀ wọ́ two hundred tẹ́lẹ̀ láti bẹ̀ ẹ wá gbé lọ sí five hundred ah ẹ wo gbogbo bí nǹkan gbogbo nǹkan báyìí ó ṣe le koko faraàlú tí gbogbo nǹkan máa wọ́n gógó à ń complain tẹ́lẹ̀ wípé one eighty four one eighty five yẹn gan wípé pọ̀ ẹ wá gbé fẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ẹ wálẹ̀ yọ sọ́bsidì ìrora tó lágbára yóò gun aráàlú lára kódà ẹ wò ó ẹ jẹ́ ń tún fáwọn nǹkan hàn yín ẹ wò àwọn èèyàn páàkì lọ rẹ́rẹ́rẹ́ sílé epo hmm, ìgbà tí wọ́n wá rí i pé wọ́n ti yí kíní lítà wọn tó rọ̀ didi five hundred plus àwọn èèyàn bá dúró wọn bá NNPC Lagos bus stop Mecca filling station Port Harcourt throw open their gates to all the vehicles that have been on the queue. Gate has been thrown open and yet no vehicle has agreed to enter the car. Gate is thrown open. Nobody is entering the filling station. Gate is thrown open. No vehicle is entering the filling station due to the. Hmm, ẹ̀yin èèyàn ó lágbára o gbogbo àwọn aráàlú ni wọ́n ń pariwo wípé léyìí lágbára o iye to gun owó epo yìí bó làwọn fe fẹ́ líìfù bó làwọn ṣe fẹ́ kóòpù ariwo táràlú ń pa nìyẹn o ṣùgbọ́n àwọn NNPC àwọn sọ wọ́n lẹ́yìn aráàlú ẹ má wọ́rí ẹ fọkànbalẹ̀ epo máa wà káàkiri ẹ kò ní sí pé ẹ ń tòrè epo mọ́ wọ́n ní kò ní sí pé epo wà lónìí epo ò sí lọ́la àwọn èèyàn ní ọ̀rọ̀ mátà yẹn kọ́ ẹ mọ gbogbo bí nǹkan bí ó ṣe wọ́n gógó láàrin ìlú ṣùgbọ́n wọ́n ní bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ o hmm, àwọn ti yọ sọ́bsidì kúrò ní owó epo wọ́n ní owó tí àwọn ń ná lọ́dọọdún lóṣooṣù lórí subsidy owó yẹn ti pọ̀ jù àwọn èèyàn wá ń pariwo oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ wípé ìgbà tí Buhari náà dé ń gbà yẹn bó náà mà ṣe bó mà ṣe bó mà ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ fún ààrẹ tá a kàn tiẹ̀ tá a gbin tá a sọ̀rọ̀ wípé ó dáa bẹ́ẹ̀ ìgbà tẹ́ ti ní gbogbo nǹkan ó dáa ẹ jẹ́ kí wọ́n kúkú yọ wọ́n ní ẹ̀rọ̀ wẹ̀lẹ̀ làwọn fi gbà fún ààrẹ Buhari o wípé kó yọ subsidy pé ńgbà tó yọ tán pé nǹkan ò mọ̀ nǹkan ò mọ̀ rọjú nǹkan ò lọ́lẹ̀ pójú kan náà ni gbogbo nǹkan wà wípé ẹ ti ń sọ jù bẹ́ẹ̀ lọ o ṣé eléyìí wá túmọ̀ sí pé ìlú ó rọgbọ àwọn èèyàn ń faraya àwọn èèyàn ń kérora owó mọ́tò lọ sókè gógógó gbogbo ibi tó ń gbé lọ́ndrẹ́d náírà tẹ́lẹ̀ ó di three hundred ibi tó ń gbé ní three hundred tẹ́lẹ̀ ó di five hundred gbogbo aráàlú wa ń kanra kiri <laughs> ẹ gbọ́ sẹ́jọ́ irú odò wo là á dọ̀rùn lásì lórí eléyìí èmi kàn ní mú wá ni o owó epo ó ti lọ gógó five hundred plus àwọn ibi tẹ́pọ̀ tó ti lẹ́ẹ̀sì jù òun ni south west tí o ìlú èkó wọ́n ní wọ́n mọ̀ tà ní four hundred and eighty eight naira ṣùgbọ́n mi làwọn ìpínlẹ̀ tó kù ọ̀ṣun ògùn àti gbogbo àwọn ìpínlẹ̀ tó kù yẹn wọ́n ní wọ́n mọ̀ tà ní five hundred naira àwọn èèyàn ń pariwo wọ́n ló pọ̀ jù ó pọ̀ jù ẹgbẹ́ ẹ̀yin èèyàn só pọ̀ jù àbí ò pọ̀ <laughs> ẹ wo èmi kàn ní mú wá ní latest update ni bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa òun làwa ni amúwa bẹ́yìn ò bá tí subscribe sórí ìkànnì wa ẹ mọ́ gbàgbé ẹ tẹ subscribe button kẹba lè mọ gbádùn gbogbo update tá a mọ mú wa lóòrèkóòrè fún yín ẹ mọ̀ wá gbàgbé láti hàn notification bell bẹ́ẹ̀ bá ti hàn ẹ̀ ó túmọ̀ sí pé gbogbo tá a bá ń ṣe pátá nílé iṣẹ́ wa lẹ́ẹ̀mọ́ lórí ọ̀fẹ́ tí ó mọ̀ sọ fún yín pé a ti bẹ̀rẹ̀ o a ti bẹ̀rẹ̀ o yóò mọ̀ sọ fún yín ẹ má gbàgbé láti like ẹ comment ẹ share ẹ fún gbogbo àwọn èèyàn káwọn náà lè mọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú wa ẹ wò ó kò ní jù báyìí lọ fún ti sáà yìí bó ṣe ń lọ. àràbà tẹlifíṣàn ni tẹlifíṣàn ni ó online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv